baba ṣé ẹ ti jẹ ìbẹ́pẹ ni. ǹjẹ́ hmm, ìbẹ́pẹ torí ọmọ nàìjíríà ni mo dúpẹ́ lọ́wọ́ yín tẹ̀ ń fún mi lẹ́bùn lóríṣiríṣiríṣi mo dúpẹ́ ìbéèrè ẹ̀ ń fún mi mo dúpẹ́ iṣẹ́ rẹ nu ìwọ náà tíra ìmúra ṣiṣẹ́ kó iṣẹ́ gidi fún yàn ṣe sáré fún ọ ní kínní ìbẹ́pẹ tó bá pọ́n báyìí lórí ìyá ẹ̀ báyìí hmm, a kà tá a bá ti lè ka kóòrùn tó yọ kó kí kí òòrùn òòrùn òòrùn tó yọ lẹ́tìka ẹ̀ wàá là á ẹ̀ gbogbo kóró inú rẹ̀ ẹ̀ kó jáde ẹ wá ọṣẹ dúdú ọṣẹ dúdú ẹ wà igbó tó máa mú yẹn igbó tó máa <laughs> ó ti yí ọ̀hún ọ̀fẹ́ tó máa mú yẹn ọ̀hún ẹ gùn papọ̀ mọ́ ẹ gùn papọ̀ mọ́ ọ̀wà wá òrí òrí òrí kò bá jẹ́ nílá kò bá jẹ́ kékeré ẹ kò mọ pẹ̀lú ọṣẹ ọ̀wà fomi àgbọn ló fi mí sí ẹ ló fi mí sí ẹ nínú aṣọ wáìtì ni ló kù sí máa wẹ̀ kò ní ọjọ́ kankan lẹ́yìn ọjọ́ sátidé nìkan ló ní wẹ̀ àwúre o kì í so súlẹ̀ o àwúre ni kì í so súlẹ̀ o.